agbọ́rọ̀ àdìsí lẹ́ẹ̀kan pé omi mímu níjẹ̀ mẹ́ta sáà ibnu sahad sọ̀dí aláàánú ròyìn pé wọ́n gbé nǹkan mímu wá fún òjíṣẹ́ ọlọ́ọ̀sọ̀lọ́lá alẹ́wọ̀sọ́làm ó sì mu nínú rẹ̀ ọmọkùnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ nígbà tí àwọn àgbàlagbà wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ ó sọ fún ọmọkùnrin náà wípé ṣé wàá gba ìyọ̀ǹda fún mi kí n gbé èyí tí ó kù fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì mi yìí ọmọkùnrin náà sọ pé òjíṣẹ́ ọlọ́run mi ò ní gbọ́lá fún ẹlòmíràn lórí yìí nípa ohun tí ó ń bọ̀ látọ̀dọ̀ rẹ báyìí ni ó ṣe gbé gbé e fún ọmọkùnrin náà bukhari àti muslim nígbà yìí. rabbil alamin. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديثي صحابي تانكيني سهل بن سعد رضي الله تعالى عنه riyadi sọ́ọ̀lẹ́yìn tí a ń kà lójoojúmọ́ ní mọ́ṣáláṣí sahal bónú sáàdì sọ wípé ana rasulallah sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa alihi wasallam òtíyá bisharabin wọ́n gbé ohun mímu kan wá fún ànábì muhammad sallallahu alaihi wasallam fàṣàrìbà mínihú ànábì mu nínú ẹ̀ wà á ń yà mínihi gùlámùn ṣùgbọ́n ní ọwọ́ ọ̀tún ànábì lẹ́gbẹ́ ọ̀tún ẹ̀ ọmọdékùnrin kékeré kan wà ń bẹ̀ ọ̀dọ́mọkùnrin kan wà ń bẹ̀ wà á ń yẹ sáàrí í àlà ní ọwọ́ àlàáfíà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òsì ànábì sallallahu alaihi wasallam àwọn àgbààgbà ni wọ́n jókòó síbẹ̀ faqala <clears throat> ànábì wa sọ fún ọmọkùnrin tó jẹ́ ọ̀dọ́ yẹn wípé ata'dan àtọ̀ yóò ti ó ní jó fún mi ní yọ̀ǹda kí n gbé fún àwọn tó wà láìpẹ́ òsì mi tí wọ́n já gbàlagbà ńgbà tí wọ́n jẹ́ ọmọdé ṣó fún mi nígbà láàyè bí fàkọ́ọ́lẹ̀ lọ́gọ́lán ọ̀dọ́mọkùnrin yẹn ní làá onírárá o wàlọ́ọ̀ì òun fọlọ́n búra ya Rasulullah èrè òjíṣẹ́ ọlọ́run ó ní òun ò ní gbé nàṣíbí èyí tó jẹ́ ìpín tòun mínkà látọ̀dọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam fún ẹnikẹ́ni òun ò ní gbé fún ẹnikẹ́ni òun ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá gbé èyí tó kù yẹn obi ó gbé náà torí pé yẹn sọ wípé fatalẹ́ù bí máa ní nínú àlàyé àwọn afá aládì wọ́n ní wàhádà lọ́gbọ̀lẹ́ wà bínú àbáàsí radiyallahu anhuma ọmọdé tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ànábì náà tó jọ ọmọkùnrin jọ náà abdullahi bínú abbas ọlọ́mbà nìyọ́ hadithi yìí ó jọ ṣùgbọ́n láwọn àlékún kan a ṣàlàyé lánàá nípa ìmá gbé nǹkan fún ẹni tó bá wà lọ́wọ́ ọ̀tún wa tó bá pa fẹ́ fún àwọn èèyàn ní nǹkan ṣáájú àwọn tọwọ́ òsì àti bá ṣe ń tò nǹkan nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n nínú àdéhùn ìpele ẹ̀gbẹ́ méjèèjì ànábì tá a sọ yìí àwọn àgbàlagbà wà lọ́wọ́ òsì jẹ́ pé tí ó bá táwa owó ni pé àwọn àgbàlagbà yẹn lànà bí ó gbìn fún ṣáájú ọmọdé ṣùgbọ́n torí súnà ni pé ọwọ́ ọ̀tún yẹn láti bẹ̀rẹ̀ kò jẹ́ kánà sallallahu alaihi wa sallam kò jẹ́ kánà bí ìfọwọ́gbé fún àgbà yẹn ṣùgbọ́n torí pé olùkọ́ àgbàlagbà ni ó wá ń ni pé bó bá jẹ́ pọ́ ọmọdé ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa táwọn àgbààgbà wà lọ́wọ́ òsì a ní sọpọ́ méke ní ká lọ fún àwọn àgbàlagbà yẹn àyàfi ká gbà yọ̀ǹda lọ́dọ̀ ọmọ yẹn ṣáájú ká tó fún wọn tọ́mọ yẹn ò bá ti wá yọ̀ǹda àmì gbé fún àwọn àgbàlagbà yẹn nínú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé àwa nítorí ẹ̀ máa bú ọmọ yẹn pé ọmọ yẹn bàjẹ́ torí pé a ò gbọ́ pàànà bíi bu nínú àdìsí yẹn pé a ò ṣe dáa àwọn àgbàlagbà wà ń bí òde fún wọn lẹ́tọ́ yẹn kí ló wá fà á tọ́mọ yẹn ò fi yọ̀nda fáwọn àgbàlagbà yẹn jọ yẹn ó sọ̀tì ó ní nǹkan tó àmukù ànábì tànábì mu àbí tó ti ọwọ́ ànábì wá òun ò ní fún ẹlòmíì ṣáájú ara òun àbíkò nǹkan gbà torí pé à ń pè kíníkan ní tabaruk tí mo ṣàlàyé lọ́jọ́ níbí láàárọ̀ pé Anabi sallallahu alaihi wa sallam a máa ń jẹ àlùbáríkà ara rẹ̀ òun nìkan náà sì lálejò àlùbáríkà rẹ̀ fún àpẹẹrẹ aṣọ tànàbí wọ̀ tàbí bàtà tí ànábì bọ̀ tàbí ẹ̀yà ara ànábì kan gẹ́gẹ́ bí irun orí rẹ̀ tàbí èékánná ọwọ́ rẹ̀ àwọn nǹkan yẹn àlejò àlùbáríkà yìí torí pé lẹ́yìn tánàbí ti jáde láyé sọ́lọ̀lọ́hù àríwá àríwàsálà àárí irun ànábì tó ṣẹ́kù àwọn èèyàn máa ń lọ sọ́dọ̀ ìyàwó ànábì sọ́lọ̀lọ́hù àríwàsálà àwọn ìyàwó rẹ̀ tí wọ́n bá ní ìṣòro kan wọ́n á fi sínú omi bóyá ní oòrùn ìyàní ọ̀gangan ibi tánà bí ti mú nǹkan yẹn làwọn náà gbẹnu sí láti lè jẹ àlùbáríkà anábíwa Muhammad sallallahu alaihi wasallam orin yẹn là ń pè ní atabaruk almashru' ìjà àlùbáríkà ẹ̀dá ẹgbẹ́ wa èyí tó wọlé nínú ṣẹ̀ríà ṣùgbọ́n eléyìí kọ́sọ́ bí Rasulillah sallallahu alaihi wasallam ànábì nìkan la ṣàdáyan rí ẹ̀ fún lẹ́yìn ànábì kò sí fẹ́lòmíì kódà kò sí fún Abubakar kò sí fún Umar kò sí fún Usman lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń jẹ́ àlùbáríkà ara àwọn èèyàn léyìí tí kò bá ṣẹ̀rí àmù bó ti wulẹ̀ kó mọ lẹ́bàá sọ pé orí ànábì nìkan ló mà á àwọn míì tí wọ́n sọ pé ṣéwù ni wọ́n eh, wòlíì ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n omi tí wọ́n fi ṣanwọ́ lẹ́yìn tí wọ́n jẹun tán àwọn èèyàn ń dù láti gbé omi tí wọ́n fi ṣanwọ́ táǹgbè lómi wí ọ́ lọ́yọ̀ọ́ omi tí wọ́n fi ṣanwọ́ yẹn lẹ́yìn tó ti ṣanwọ́ rẹ̀ tán àwọn èèyàn ń dùn láàrin ara wọn láti gbé mu torí pé wọ́n gbà pé àlùbáríkà nù pé á ah, ló fọwọ́ ń bẹ̀ yẹn á ah, wòlíì lẹ́ni yẹn kò bá ṣẹlẹ̀ àmọ́ kò correct a ti rí àwọn ẹlòmíì tó ṣe wípé mo gbọ́ ṣùgbọ́n mi ò rí i àbá kan ló ń ṣàlàyé ní apá àbìkan lókè ọya nàìjíríà nílẹ̀ haúsá ṣéwù kan ó dú màálù wọ́n fẹ́ fi ṣe màálù dì ní o ẹ̀jẹ̀ rẹ̀ wá ta sí aṣọ ẹ̀jẹ̀ màálù yẹn ta sí aṣọ ṣéwù yẹn bí wọ́n ṣe fẹ́ nù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọnù èmi ò sí ń bẹ̀ o wọn náà ẹfílẹ̀fílẹ̀ àlùbáríkà ni gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí fi ẹ̀jẹ̀ màálù yẹn rárá wọn kàn ń dàbò rà dáadáa àwọn kan wá burú àwọn yẹn là ń pè ní gulat àwọn aláṣejù àti àwọn aláhọ̀bó nínú àwọn wọ̀nyí bí wọ́n bá fẹ́ yàwó tuntun tí wọ́n bá gbé yàwó tuntun wọn ò ní jẹ́ kí yàwó yẹn kó tì wá sùn lọ́dọ̀ àwọn táwọn jẹ́ ọkọ rẹ̀ yóò kọ́kọ́ lọ sùn ilé ẹni tí wọ́n gbà kó jẹ́ wòlíì ẹni ọlọ́run yẹn náà yóò lọ lọ bí ijọ́ méje ń bẹ̀. wọ́n ti ẹ̀tún máa sọ fún pé àwọn gbọ́dọ̀ gbọ́ pé ó ní ṣéhù lára o ó gbọ́dọ̀ ní ṣéhù lára kódà wọ́n ó tún ra tíì mílíkì gbogbo ẹ̀ tí ṣéhù mu wọn wá ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ àhesọ o bẹ́ẹ̀ ni kìí ṣe àròsọ o kìí sì ṣe níta lè o nǹkan tó ń ṣẹlẹ̀ ni o àwọn yẹn wọ́n kọjá àlà torí pé wọ́n gbà pé àlùbáríkà ara ṣéwù yẹn yóò bọ̀ sí ara tani ara obìnrin yẹn so àwọn náà wà lè jẹ àǹfààní àlùbáríkà yẹn lára obìnrin yẹn ọmọ táwọn abẹ́bí náà yóò lè jẹ ọmọ alálùbáríkà látara ti ṣéwù yẹn èèyàn àwọn yẹn là ń pè ní alugulat àwọn ni gulat àwọn aláṣejù aláọ̀bọ tí wọ́n yẹn tún ti kọjá àwọn ètí mo sọ pé wọ́n ń pín omi omi tí wọ́n fi fọwọ́ mu àwọn èèyàn bẹ́ẹ̀ ló ṣe mú omi ìsanwó yẹn náà díẹ̀ díẹ̀ ni wọ́n ní imú ẹlẹ́dẹ̀ wọgbà téèyàn bá ṣọ́ra náà díẹ̀ díẹ̀ ni ó máa gòkè lọ díẹ̀ díẹ̀ ni tó bọ́lọ́n kò ṣàánú wa so àwọn eléyìí ètò èmi tó ń sọ yìí mo rí mo wá ti gbọ́ yìí tó súnmọ́ lẹ́nu àwọn tó ṣẹlẹ̀ sí nígbà kan ó ti pẹ́ o ní àrà ń tẹ̀ ẹ́ 1996, 97, 98. ninety seven mo lọ sí mo lọ sí mi ìrántí exact date mo lọ sí University of Ilorin wọ́n invite mi fún lecture ní jihad week mo lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀ ìgbà tí mo wá parí ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà mọ́ṣáláṣí ni mo ti ṣe láàárọ̀ ọjọ́ yìí àwọn ọmọ wọn wá ń béèrè lọ́wọ́ mi wípé ẹjọ́ stars ṣé tòótọ́ ni pé àwọn tí wọ́n jẹ́ ṣéwù yẹn tí wọ́n jẹ́ wòlíì yẹn tí wọ́n bá ṣe ń súnmọ́ obìnrin kan sí kì í ṣe ìyàwó ẹ̀ o ní àlùbáríkà àwọn obìnrin yẹn ò máa pọ̀ sí àmàlà ṣé ó lè ṣẹlẹ̀ ó wà àwọn obìnrin wà nínú kámpọ́ọ̀sì lọ́dọ̀ àwọn mọ́ọ̀sì níbí tó yẹ pé wọ́n ń tẹ̀lé àwọn kan fáwọn yẹn pera wọn ní wòlíì fáwọn ní ṣírò àwọn ò fún wọn lọ́wọ́ wọ́n sọ fáwọn wípé báwọn bá ṣe ń báwọn ṣe ń sún máwọn sí orúkọ àwọn tí wọ́n pẹ́ ń sún mọ́yàn ẹ̀rẹ́ ṣe báwọn lùkọ̀ sí ní ipò àwọn ò mọ̀ ga sí lọ́dọ̀ ọlọ́run àwọn obìnrin so àwọn kan nù wọ́n dẹ̀ àwọn obìnrin míì ó téèyàn bá béèrè ẹ̀rí lọ́wọ́ àwọn tó ń ṣe yẹn nínú ẹ̀rí tí wọ́n mú wá ní hadisi yìí o wọ́n dẹ̀ ṣàlàyé ẹ̀rí wípé Abdullahi Abbas Abbas radiyallahu ta'ala anihuma wípé ẹ̀rí wípé àá ṣẹ́yìn wípé oúnjẹ àlùbáríkà ara ànábì ni nínú àwọn ẹ̀rí tí bóyá a ti kà yẹn sẹ́yìn ní tó ṣẹlẹ̀ ní Hudaybiya ààyè kan là ń pè ní láàrin Madina sí Maka onílù yẹn wà nígbà tí ànábì aliyu alaihi wa sallam fẹ́ lọ ṣe umrọ ní Maka fẹ́ lọ ṣe umrọ tá à ń pè ní umra torí pé Ọlọ́run sọ fún nusratul fatih pé. lákọ̀dí sọ́dákọ̀ lọ òrọ̀súlà òrò ìyá àbẹ̀lẹ̀ hàkì látàdé kòlónà masjidalẹ̀ harọ́mà inṣà allahu aminin muhallikina ru'usahum wa muqassirun wa muqassirin la takhafun pé ọlọ́run ní ànábì ní ṣókíṣà ìtumọ̀ ayà pé ànábì máa wọ mọ́kà tó máa wọ mọ́ṣáláṣí àbọ̀wọ̀ tó wà mọ́kà káábà ànábì wa mọ̀dínà gbà yẹn pẹ̀lú ìfàyàbalẹ̀ tí ò ní sí wàhálà ṣùgbọ́n déètì tánàbí ó wọ̀ ọlọ́run ò sọ fánàbí sọ ànábì wá fẹ́ lọ ṣe umura pẹ̀lú tọ́lọ̀ ti sọ yẹn ìgbà tí wọ́n débẹ̀ yẹn ni àwọn ará mọ́kà sọ pé láyé àwọn ò lè jẹ́ kánàbí wọ mọ́kà so ànábì náà Usman bùnú Affan ó ràn lọ sọ́hùn láti lọ ṣàlàyé fún àwọn èèyàn wọ̀nyí pé a ò bá tìjà wá o ìjọsìn làwa fẹ́ wá ṣe ṣùgbọ́n wọn ò gbà ibi tí mo sábẹ̀ lò ni pé ìgbà táwọn ará mẹ́ta wá dé ní àyè yẹn tí wọ́n jọ pàdé tí wọ́n wá fẹ́ fọwọ́ síwé àdéhùn láàrin àwọn ará mẹ́ta àtàrà mẹ́dínà tí ànábì jẹ́ ẹni tí olórí wọn ibi tí wọ́n fẹ́ lò ní pé ṣẹ́ bá àwọn mẹ́ta yẹn ṣe ń dé báyìí àwọn kan ti dúró lẹ́yìn ànábì gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí olùṣọ́ ìhédì camp tí máa dó lẹ́yìn àwọn president gọ́vnà yẹn ti wà àwọn bíi méjì ti tún ń bẹ̀ ànábì wá ha kẹlẹ̀ǹbẹ̀ ó tutọ́ bó ṣe tú báyìí àwọn kan fara gbé ni wọ́n kàn fi ra ara wọn tánàbí bá tutọ́ àwọn sàbẹ́ ó ti lọ fi máa ra ara wọn báyìí parapàrapà yes ìjọ náà nínú ẹ̀rí táwọn èèyàn máa mú wá nìyẹn ìgbéṣe bí ipá ànábì wọ́n fi rárá kẹlẹ̀ǹbẹ̀ wọ́n fi rárá níjọ yẹn ọ̀rọ̀ yẹn sì lálàáfíà tó ló fi jẹ́ pé ẹ̀sìn wa yìí ó bùkátà ẹ̀kọ́ ó sì ní ó pàtàkì a gbọ́dọ̀ gbọ́ àlàyé nítorí àwọn tó ṣe wípé wọ́n fẹ́ sọ àwọn èèyàn di ẹrú wọ́n fẹ́ mú wọn lẹ́rú tí wọ́n sì ní ìmọ̀ ṣùgbọ́n tí ìmọ̀ wọn yẹn kìí ṣe ìmọ̀ tó kún ààbọ̀ ọmọ ni wọ́n ní wọ́n sọ àwọn èèyàn bó tilẹ̀ pẹ́ lómi inú wọn lè mọ òdodo ṣùgbọ́n yóò lò láti fi sàwọn èèyàn nù torí ìfẹ́ ẹnu tiẹ̀ ó ìdí táwọn sọ́ábà yẹn fi ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ará mọ́kà ò ka ànábì sí sallallahu alaihi mọ́mọ́dù làwọn ń pè é ànábì jẹ́ òjíṣẹ́ ọlọ́run Madina gangan in tó wà nù súnà nù hadith tẹ́ka ni ọdẹ tàbí olùṣọ́ àbí mẹ̀gáàdì kankan lẹ́nu ọ̀nà ilé ànábì ẹ̀ lè bá tẹ bá fẹ́ wọlé ànábì ẹ̀ wọ̀ tààrà ni kò sí páwọn kan ló ń ṣọ́ ẹnu ọ̀nà báwo ni wọ́n ṣe wá débẹ̀ yẹn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìdí ni pé wọ́n fẹ́ kí àwọn ará mọ́kà tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ yẹn kí wọ́n mọ̀ pé ànábì pàtàkì lọ́dọ̀ tàwọn ẹ̀yin lẹ́ ń wo ànábì bíi ẹni pé mọ̀ọ́mọ́dù lásán gẹ́gẹ́ bí àwọn bànú Israel àwọn ọmọ Israel bí wọ́n ṣe mú Jésù níjọ́ náà pé èèyàn wúruwúru ni wọ́n kà sí wọ́n kà sí ọmọ àlè pé ìyá rẹ̀ kò lè júwe kò lè tọ́ka pé bàbá ọmọ yìí nìyẹn tó fún un lóyún rè wọ́n wá gbà pọ̀ ọmọ àlè ni orùkú ti yé tó fi dùn ní èèyàn lọ sí Israel tó fi dùn ní àwọn yẹ̀wú dígbà tó jésù yẹn ọmọ àlè ní kìí ṣe òjíṣẹ́ ọlọ́run tó fi dùn ní tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o ìyẹn ni ọ̀rọ̀ kan tí wọ́n ń ṣe lórí whatsapp tọkùnrin kan ń kéwú tó ń sọ pé lórúkọ jésù bàbá ọmọ tó ń ka kéwú tó lóun jẹ́ ọmọ kéwú àfáà kan tí wọ́n ń pè ní jamiu yusuf tó ti di bishop pé òun ló fojú ọ̀nà hàn òun tó ń irú ọ̀rọ̀ tó ń sọ pé ànábì ní ẹ̀yìn ká padà sí ìlànà àwọn jù ní àwọn tọ́lọ́wọ́n ọba ti sọ fún wa nùkúrá kó ń ṣẹ́di lé wọn lórí òun bínú sí wọn ṣùgbọ́n ká mú ìyẹn kúrò tó àwọn jù yẹn ní mo fẹ́ sọ ní pé tó sọ pé ká padà sí ìlànà wọn àwọn jù gbà pé jésù gan ọmọ àlè ní tí wọn ò sí irú ẹ̀ ni àwọn ará mọ́kà pé mọ́mọ́dù ọmọ abdullahi ló wá sọ̀rọ̀ ẹ̀dùnjíṣẹ́ ọlọ́run tí ó sọ pé káwọn ọmọ ṣẹ̀ bọ́ mọ́ tó wọn ò kátí òun ló bá tí àwọn sọ̀hábà fi ṣe yẹn tí wọ́n dúró lẹ́yìn ẹ̀bí gáàdì tí wọ́n lè pé olórí lẹ́ni ọ̀gá ni ọlọ́run ló rán níṣẹ́ so àwọn nǹkan tí wọ́n ṣe yẹn wá ń jọ àwọn ará mọ́kà lójú pé so ẹni táwọn ò kà sí àṣeyàn ńlá ni nǹkan tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ yẹn nìyẹn níjọ́ náà torí pé ní mọ́kàmọ́dínà padà gbogbo mẹ́gáàdì yẹn ò sí nílé ànábì sallallahu alayhi wa alihi wa sallam bó tilẹ̀ jẹ́ pé ń tá a sọ lẹ́ẹ̀kan yẹn nípa tabaruk pé ó wà khas lórí ànábì sallallahu alayhi wa sallam torí ẹ̀ ní rí Abubakar kú tutọ́ tàbí kẹrí Umar kó hakẹlẹ̀ ń bẹ̀ tàbí kẹrí Usman kó fọwọ́ kẹwàá àwọn sàábé sàbá àwọn sábẹ̀ ọ̀n àwọn tó tẹ̀lé àwọn sàábà kí wọ́n lọ máa fi nǹkan yẹn rárá tàbí wọ́n lọ máa mú ẹ̀ lè rí i mọ̀rọ̀pọ̀ ti yẹ wá ń sìn èyí tá a ṣe tá a lè jàlùbáríkà lára èèyàn bíi tiwa tí èṣe tànábì ànábì ò sì sí láyé mọ́ ṣẹ̀rí a máa tọ́ka rẹ̀ ṣẹ̀rí a máa jù wá níwèé já a mọ̀ nǹkan náà irú rẹ̀ ní tá ń pè ní tanik kí ni mo pè tanik ọmọ ọwọ́ ìyẹn ni ọmọ tuntun tá a bí ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ a ó jẹ dábínù tí wọ́n ń pè ní làbídùn nílọrin dábínù ìyẹn ni èso mọ́kà tá à ń pè ní déètì lédè òyìnbó a ó jẹ pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ lẹ́nu a jẹ lẹ́nu tí ó fi rọ̀ ẹnìkan tá a bá wò kó jẹ́ ní rí bóyá àfa onímọ̀ ni àbẹ́ni rí tá à ń wò tàbó bí ẹ̀ náà ọmọ fún rẹ̀ yóò wá sí lẹ́nu bẹ́ẹ̀ yóò wá fi síbi ọmọ yẹn yóò fi gbó ìyẹn jẹ́ súnà nàbí sallallahu alaihi wasallam fún ọmọ tàbí ìyẹn lẹ́rìí torípẹ́ lómi tún lè lọ mú yẹn wá yóò wá sọ di arm yóò wá sọ di gbogbogbò ìyẹn gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó gbọ́dọ̀ ní ẹ̀rí mo fi lọ mú yẹn wá torípẹ́ rẹ́ lómi tí ó mú wá ẹ̀rí o gẹ́gẹ́ báwọn èèyàn ṣe mọ́ mú wá nígbà tá a bá lọ sìnkú nílẹ̀ yorùbá tí wọ́n máa já ewé tí wọ́n máa kó sórí ibi tí wọ́n ti ń sìnkú tí ó sì lẹ́rìí kankan kò sí gbogbo ewé tá à ń já sínú sáré kò síṣẹ́ kankan tó fẹ́ ṣe ńbẹ̀ bàtálá ṣe o bóyá tipa kó bóyá àwọn ihò kan dí tí wọ́n fẹ́ kí yẹ̀pẹ̀ dà sára òkú yẹn ṣá ṣùgbọ́n tẹ́ẹ̀ bá jẹ́ ewé sí sáré mi kẹjá àfàkẹ́ lọ sìnkú àwọn ọmọ olókùn yẹn wò bí ẹni pé ẹ ti ṣe bàbá àwọn ní ìkà tàbí ẹ ti jẹ́ kí bàbá àwọn pàdánù àwọn àǹfààní ewé yẹn so àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n ń ṣe onísúnà tí súnà òye wọ́n ó lọ mú ẹ̀rí náà wá fúrú ọ̀rọ̀ yẹn wípé nígbà tí ànábì ń kọjá níbi sàárè méjì kan ànábì sọ pé wọ́n ń jìyà ànábì wá mú ewé igi làbídùn tí mo sọ ẹ̀dábínú yẹn eso mọ́kà yẹn date ó fi ó gbìn sórí ìyẹn pé ó rí mọ́ orí gbin pé ó ma ó rí mọ́ orí sàárè méjèèjì yẹn pé yóò lè máa jẹ́ kíni fún wọn yóò lè máa jẹ́ eh, ìrọ̀rùn fún wọn ìfàyàbalẹ̀ fún wọn láti di ìyà tí wọ́n ń jẹ hadith yẹn gangan ni pé ànábì wọn ló ń kọjá mi sàárè méjì kan ó wà ní àwọn méjèèjì tó wà nù sàárè yìí ń jẹ ìyà kò sì sí nǹkan kan ẹ̀ṣẹ̀ tí ò tóbi ni wọ́n ń jìyà sí àwọn àfáà sọ wípé èèyàn ò lè jìyà sẹ́ṣẹ̀ tí ìṣẹ̀ṣẹ̀ ńlá pé ìtànàbí gbà lérò pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ò tóbi ni pé ẹ̀ṣẹ̀ tí ó ṣòro láti gbé láti mọ́ ṣe láti mọ́ ṣe ó kò ṣòro láti filẹ̀ alákọ̀ọ́kọ́ ànábì sọ pé ẹni yẹn ó máa rìnrìn òfófó nígbà tó wà láyé ìrìn òfófó ló ń rìn ìdí tó fi ń jìyà nù sàárè nìyẹn ẹnì kejì ànábì ní tó bá tọ̀ kì í jẹ́ kí tọ̀ yẹn kó dá lára tí ó fi fa ṣòkòtò sí tí ó fi máa lọ ìtọ̀ yẹn wà máa dà sára ẹ̀ ló jẹ́ pé tá a bá ń tọ̀ a ní láti tọ̀ àwa tá ti ń dàgbà àzákàrí wa nǹkan ọmọkùnrin wa á tún mí ọwọ́ òsì lèèyàn sì fi dì í mú kì í ṣọwọ́ ọ̀tún gẹ́gẹ́ bá nàbí ṣe kọ́ wa nù súnà kítọ̀ yẹn ó kúrò káfọmíṣàn ká tún máa lọ sànàbí wa já ewé igi dábìnù yẹn bí ewé àgbọn tàbí ọ̀pẹ lọ́dọ̀ wa ń bí ó wá rí mọ́ orí sàárì mi jẹ pé wẹ́ títí tí ó fi tutù bóyá yíyin ọlọ́run ọba táwọn ewé yẹn ń ṣe ó lè ṣe okùnfà ẹ̀dẹ̀ fún wọn nínú sàárì lásìkò yẹn èsì wá ni pé ṣé wá ní súnà káwa máa kéwé sínú sàárì rárá o ìdí ni pé lẹ́yìn àkọ́kọ́ kìí ṣe inú sàárè lànàbí kó ìwé yẹn sí ànàbí ò ní ẹgbẹ́ kẹ́kọ́ ìwé yẹn sínú ẹ̀ orí sàárè yẹn ló kàn fi dí wọn gún èyí táwa ń ṣe inú là ń kó sí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ànàbí sọ ìdí sọlọ́lá àlè wàsálàm tó fi ṣe é

ilmul ghaibi ìmọ̀ tó pamọ́ ìmọ̀ ìkọ̀kọ̀ ọlọ́run ló fi yẹn mà nábì lásìkò yẹn sallallahu alaihi wasallam fi ṣe yẹn ìyẹn ló fà tó jẹ́ pé lẹ́yìn ṣe yẹn ẹ lè gbọ́ pé Abubakar ni o Umaru ni o Usman ni o Ali ni o tàbí èyí yòówù náà àwọn sọ̀hábà àtàwọn àtàwọn Imam Malik ni Imam Abu Hanifa ni Imam Shafi ni o Imam Ambali Ambali ni tí wọ́n bá sìnkú wọ́n máa kó ewé sí torí pé wọ́n ti gbọ́ yé pé eléyìn àdáyàn rí ní fànàbí sallallahu alaihi wasallam nítorí ìmọ̀ tánàbí ní nípa in táwa lè ṣe fóòkú láti ran òkú lọ́wọ́ ànábì ti kọ́ wa sallallahu alaihi wasallam ó ní pé ká kírun sókù lára ká sì pọ̀ níbi tí wọ́n ti ń kírun sí lára torí pé ànábì sallallahu alaihi wasallam sọ wípé tí ogójì ẹ̀ mùsùlùmí bá kírun sí òkú kan lára pẹ̀lú èròǹgbà pé kọ́lọ́run gba ìpẹ́ kó foríjìn ọlọ́run máa foríjìn òkú yẹn pẹ̀lú májẹ̀mú pé kò sí ẹnì kankan nínú àwọn ogójì èèyàn tó tò sẹ́yìn rẹ̀ tó ń ṣẹbọ ìdí nìyẹn táwọn àbáàfin máa ń ta ń ṣàlàyé ẹbọ níbi ẹni tí mo máa ń sọ gan àǹfààní tó wà nínú ká má ṣẹbọ kìí ṣe kéré ní kò kéré Aburu tó wà nínú ẹbọ ṣíṣe kò kéré rárá ẹ irú òkú tó yẹ kọ́lọ́run ó forí jìn nítorí pé ẹ̀yin tẹ́ kírun ní ìsìn bóyá ogójì ní ẹnìkan ní yín wọn ọlọ́run nígbà pẹ̀ òkú yẹn ẹ̀sìn gbogbo ẹ̀ la gbogbo ẹ̀ la sí ẹbọ kékeré ó wà gbọ́dọ̀ ẹ pé hadithi ní ìwà tánàbí ni tí wọ́n bá pé ọgọ́rùn-ún kò wá fi condition pé nìkankan nu wọn ò ṣẹbọ sí yẹn pé táwọn mùsùlùmí tó kírun lẹ́yìn bá lè pé ọgọ́rùn-ún ẹ̀yìn bọ̀ gbogbo àwùjọ gbogbo wa tá a jẹ́ mùsùlùmí la jẹ́ mùsùlùmí tòlẹ́ lèmi èyí ṣe mùsùlùmí ó sì mọ̀ pé òun èyí ṣe mùsùlùmí ó sì tún wá jẹ́ ìmáàmù tí ó kírun sókun gan-an la ẹ torí pé ibi tó dúró sí yẹn tẹ òkà ń bẹ lápò rẹ̀ àkábá ń bẹ lápò ẹ̀ ìgbàdí ń bẹ nídìí ẹ̀ ìfúnpá ń bẹ lápá ẹ̀ bó ṣe dúró ń bẹ yẹn ìmáàmù tó ń kírun yẹn àwọn nǹkan ń bẹ lára ẹ̀ báyẹn ó múra ogun lọ bẹ̀ ni. sẹ́mọ̀ irú mọ́mù tó ló fi jẹ́ pé òkú nínú ṣẹ̀rí àwọn fún láàyè láti ṣe àsọtẹ́lẹ̀ wípé tóun bá kú lágbájá ni kó kírun sí ńlá kìí sọ̀rọ̀ èèyàn ni pé máa mòlú ni ó kírun sí la rárá o ẹni tó bá sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ yóò kírun sí yàn la béèyàn bá ti kẹ́fín tàbí téèyàn mọ̀ wípé ìmáàmù yìí o ẹlẹ́bọ ni tàbí ìmáàmù yìí o ń tẹ̀yẹ pẹ̀ ó máa ń yẹ nǹkan wò kéèyàn ti tètè sàtọ́ọ́lẹ̀ téèyàn bá rí pé òun dàgbà pé tóun bá kú lágbájá ni kó kírun sí ń kí irú ìmáàmù yẹn má bàa ṣáájú kò sì sọgbọ́n tó fẹ́ dá torí pé àkọọ́lẹ̀ ẹnìyẹn ni ẹnìyẹn ni ó kírun sí lára àyẹ̀sọ pé àwọn tí ó wẹ̀ ń ni torí pé a rí nínú àwọn tó fẹ́ wá wẹ̀ kú àwọn àfáà míì tó bá jẹ́ àwọn àfáà àṣà tàbí àwọn àfáà gúnugún àwọn ni wọ́n jọ wẹ̀ tí ò sẹ́lò ní ìbẹ̀ ní tí wọ́n fẹ́ lò lára òkú ń gbóyà irun ẹ̀wọ̀n rọra fà fẹ́ mú àdáadáa àbómi òkú tí wọ́n fi wẹ̀ àbí ọ̀pá tí wọ́n fi wọn òkú yẹn àbóríṣiríṣi nǹkan mẹ́ wọ́n tẹ̀lé mú ẹ̀yà rẹ̀ nígbà tí wọ́n pé àwọn gbogbo wọn àṣà ni gbogbo wọn ní kálukú ní bùkátì àti lára rẹ̀ yóò ti yọ ẹ sì mọ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ wọ́n ní ọ̀rọ̀ kan tí wọ́n sọ wíwo lẹ́nu àwo wo kòkòrò ẹni tí ó sọ láwùjọ wa tá wà lónìí ìdí ni àwa mùsùlùmí a ní bùkátà sí ká máa gbọ́ àlàyé lẹ́nu àwọn àfúnni mímọ̀ gangan tí ó máa ṣàlàyé ẹ̀sìn wa fún wa kí ẹgbẹ́ kàkà dédé máa kírun so aláàjìjìnà ṣe bọ̀ àti gbogbo nǹkan mi ìtumọ̀ ọ̀rọ̀ mi kọ́ ni pé tẹ bá ti ráwọn àfáà tí wọ́n lọ wẹ̀kú wọ́n lọ yọ nǹkan lára ṣùgbọ́n àwọn ẹ̀rí pé mo dárúkọ mo fi mo lo ẹ̀pọ́n ọ̀rọ̀ tàbí ẹ̀yán ọ̀rọ̀ kan fáwọn àfáà yẹn mo àwọn àfáà gúnnugún àti àwọn àfáà kí ni ó pè àṣà ṣé ẹ mọ̀ pé gúnnugún òkú ẹran lòun jẹ àwọn àfáà àṣà yẹn ni pé wọ́n yára yára bí àṣà fẹ́fẹ́fẹ́fẹ́ ẹni máa ti là so ìdí nìyẹn kọ́lọ̀ kò ṣàánú wa so àdíìtì yẹn Abdullahi ibn Abbas ìdí tí ò fi jẹ́ kí wọ́n gbé fún àbàbá yìí ni pé ó fẹ́ jẹ́ àlùbáríkà ànábì sallallahu alaihi wa sallam kọ́lọ́n kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún kálukú wa lóde òní náà bàbá fẹ́ béèrè ìbéèrè kan àmì òun àmì òun àmì òun Naam.

pé ńgbà táwọn wá ń sin òkú yẹn ibi táwọn ti sin kò séwé kankan lágbègbè ibẹ̀ àwọn sì gbé mọ́tò lọ sí nǹkan tá a lè pè ní ibi ìdì bóyá bí ibùsọ̀ kan síbi táwọn wà táwọn fi lọ wá ewé akíntọ́lá láti lè kó sínú sàárì yẹn èsì ni pé kì í ṣe súnà ní ewé yẹn ṣẹ́ni pé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ló padà jánà yìí nígbà tí wọn ò réwé yẹn wọ́n gbà tí ah a gbọ́dọ̀ fewé sí bá a ṣe bá nìyẹn rárá o èyí tó ṣe pàtàkì ni pé kẹwà nǹkan dé òkú yẹn ẹ ti tátàn àbẹ ẹ ní bùkátà sí ìwé ó kàn yẹ kẹ da yẹpẹ sí ni kò ní bùkátà sí ìwé so àwọn ewé dàgbàmọjà àlewé ewé ẹyẹ ewé pé wọn ti ẹjẹ ewé yẹn ó pọ̀ ẹ jẹ́ kéwò yìí pọ̀ kílẹ̀ rí ẹ kí ni iṣẹ́ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ní yídì nílẹ̀ ìsìnkú àwọn amúsàlẹ̀ bẹ́ẹ̀ ni èmi mo wà mẹ́ bẹ́ẹ̀ ni. ọkọ̀ bàbá mi náà kò lè ga ní ta ẹ̀rù tó gbé bẹ́ẹ̀ àgbẹ̀ tí wọ́n náà bẹ́ẹ̀ni àwọn nǹkan wá pọ̀ báyẹn kí è ṣàrà súnà nínú rẹ̀ gan tí wọ́n fẹ́ sìnkú bí gan mú yẹ̀pẹ̀ àwọn afáwọn ọmọ ka kínní kan sí pèrèpèrèpèrè wọn á fi sí ibi orí ẹ wọn á lọ síbi ẹsẹ̀ wọn á ka kínní kan sí ibi orí ẹ wọn á fi sí kò lálàáfíà ọ̀rọ̀ yẹn ò lálàáfíà hmm, ó dàbí kùrìsíyù ni wọ́n kà sí kan dé alif lamẹ́mu ni wọ́n kà sí kejì wọ́n lọ fi kò mú kò sí ẹ̀rí fún gbogbo kínní wọ̀nyí. so kọ́nà ó fún alágbọ̀nyẹ ọ̀rọ̀ rẹ̀ اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام Okay, kí ni question yìí? wọ́n bèèrè pé kí ni àìdára tó wà nínú kí èèyàn kí fa gùn lórí ọrụ ọrụ àkọ́kọ́ nìyẹn àti pé tí èèyàn bá kí ni àìdára tó tún wà nínú kí èèyàn ṣe ní ṣe kí ni wáyé àbí kí èèyàn gbàgbé àwọn wọ́n ní kí ni àìdá tó wà níbi ká máa kò láìdá kankan kò ní àìdá kankan oye ṣùgbọ́n ẹ̀kọ́ wo ló wà ń bẹ̀ o ní ta lè béèrè torí a sọ pé kí la burú tàbá ìdá tó wà ń bẹ̀ kò sá burú kankan bẹ̀ kò sí ẹ kò sí àìdá ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ló wà níbi mímọ́ ké a súrà tó gùn lórí ìrun ó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé àwọn tá a fẹ́ ṣáájú kírun fún irú àwọn wo ni ǹjẹ́ àwọn tó ti bá sábà kí wọ́n máa ké súrà tó gùn fún wọn lórí ìrun níbí ìyẹn ni pé àwọn tó ti dún ní mọ́ tó ti bá wọn lára mu tó yẹ pé wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí tiwọn ǹjẹ́ àwọn là ń ṣáájú kírun fún tó yẹ pé àwọn tí ọ̀rọ̀ tí ò mọ́ lára díẹ̀ tó yẹ pé ìmáàmù wọn àṣà gan fẹ́ mọ́ yàrá tó lórí ìrún ni ta lọ kírun tó a ti ká aládọ́ọ̀lì náà mi náà tó náà kẹlẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ bí kánà ń yẹ lágbọ́n lágbọ́n lágbọ́n lágbọ́n nílùú wa yìí àwọn èèyàn tí ìrùn bẹ́ o dáadáa kí èsì pé wọ́n ní náà ẹ má wulẹ̀ dárúkọ ẹ mo ní kò má dárúkọ bẹ̀ ẹ irun yẹn ni wọ́n ń pè ní jẹ́ ẹ̀nú àwẹ̀ so tí mo tọ̀fẹ́ pààyọ ni pé à ẹ́ tó ní jẹba dárúkọ wọ́n lè sọ pé mọ́ṣáláṣí àwọn ni wọ́n lọ ń bú ní mọ́ṣáláṣí báyìí báyìí náà pé monapik tí ń tiẹ̀ asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ni òun ni wọ́n sì ń pè ní rúkèrúdò àwa la wà ní sókè la wà ní àbísàlẹ̀ àwa lódò àwọn yẹn lòkè yóò wá sopọ̀ òun yóò wá tún dúró láàrin yóò wá máa ké rúkèrúdò dé rúkèrúdò dé bí ọ̀rọ̀ mọ́ṣáláṣí wa tí wọ́n ti ní kàrẹ̀ central mosque ńgbà yìí àwọn tó dá wàhálà alẹ́ náà ni ó tún máa kígbe tí wọ́n dá wàhálà alẹ́ láàrin ọ̀tún àtòsí àwọn ni ó tún máa sọ pé ẹ wò wọ́n ẹ wò tó ń ṣẹlẹ̀ o so kọ́lọ̀ ń ṣàánú wa ẹ̀kọ́ yẹn la máa kọ́ tábàbí lọ ṣáájú fáwọn èèyàn tí wọn ò dún ní mọ́ tí wọn ò bá sábà kí wọ́n máa fi súrà tó gùn kírun fún wọn iná àti iná ìsáájà kúlẹ̀ aláwò kúlẹ̀ àṣùrà fàlákì kúlẹ̀ àṣùrà bìnẹ́sì wàlẹ̀ àṣírí kódà iná ìfàdínlẹ́wà ní kí ń bẹ̀ torí yóò gùn jù lọ́dọ̀ tí wọn torí pé kò sí ẹ̀rí tó sọ pé téèyàn bá fi kúlẹ̀ aláwò kírun kò nírun kò sí mo so tó bá gbé bẹ́ẹ̀ làwa ń gbé a wà á bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún wọn a rà máa ń ṣàlàyé a máa ń ṣàlàyé díẹ̀díẹ̀ táwa bá ti wá aṣáájú kírun fún wọn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ láàmọ́ fi àwọn súrà ara wọn ò máa balẹ̀ díẹ̀díẹ̀ téèyàn bá ka iná àti iná gan wọ́n mọ̀ pé akí ló ṣẹlẹ̀ sí mọ́mù ó dà pé gbẹ̀ngbọ̀n mọ́mù tàbí tọ́ ń gbọ̀n tó fi ka iná àti iná fẹ́ lọ sáré tọ̀ kódà fẹ́ bá fi kírun fún wọn ò ní fẹ́ràn rẹ̀ kó ti yá jù ìyẹn tó bá ti ń mọ́ wọn lára mo rí ẹ̀kọ́ yẹn ní haram ní mẹ́ka ní hajj tèmi lọ́kàn ẹ̀ ní two thousand and seventeen èrò pọ̀ ní haram mo kàn rí pé ìmáàmù yẹn ó kàn ká short sura ní iná àtọ́ iná pápápá dẹ́ tún fast iye tó yára téèyàn lè rí sùpánà òbí àlè àwọn fíìmù mẹ́ta ka o torí bẹ́ẹ̀ lómi ìṣe ń sọ yé ni kódà wọ́n ní mẹ́ka tí wọ́n máa yára kírun ni ní tí mò ń sọ kọ́ yẹ o ṣùgbọ́n torí ìdí fún òfún tí wọ́n pè ní crowding ìró ti pọ̀ jù tẹ́tẹ́ ó lè fa káwọn èèyàn ó kú so ìmáàmù yẹn bó ṣe ka fájí àtàn báyìí náà tó iná ìgbàlọ́kọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bí àlè aláìyàn nílé sọ ju bíi mẹ́ta mẹ́ta mẹ́ta yẹn lọ mọ́dẹ̀ sálámà kí kálukú lè tètè máa lọ kí irú ìyẹn ṣe rí pé kọkàn nìyẹn tó bá dẹ̀ jẹ́ pé èrò pọ̀ jù wọ́n tún jẹ́ kí àyà yẹn kó gùn gbòdòkó tí irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí ń gbà mí bóyá à ń ṣáájú kírun èrò wá kúnnú mọ́ṣáláṣí pín ti mú àwọn èèyàn tó wá kún ta tí wọ́n rí bí kírun tí wọ́n ń dúró de báwọn tún kí mi bóyá nítorí ìṣẹ̀lẹ̀ kan àbó mi irú ìyẹn náà ìyẹn ó tètè kì níbàámu pẹ̀lú súnà náà nìkan tètè ẹ̀ mọ́ yára kọjá pé farafara o àwọn èèyàn tún lè ráàyè láti ṣe kíni láti fi ràn ẹ̀kọ́ tó wà níbi kíni tó wà ń bẹ nìyẹn bó tilẹ̀ pé béèyàn bá ti ń lo súrà tó gùn ìgbà míì náà lè tó kéré torí pé gbogbo ẹ̀ o kùránì ni ẹ kí ni ìbéèrè ń kejì pé irun àṣìṣe tá a gbà yẹn ṣe lórí àwọn irun àti bẹ́ẹ̀ nínú súrà téèyàn ń kà kò sẹ́ni tó pé kí ni mo sọ yìí kò sí ẹnì kankan tó pé fátíà nìkan láàyè sábà láti ìfẹ́ kìí rọrùn kéèyàn ṣàṣìṣe ń bẹ̀ kí ló dẹ́fà torí pé gbogbo ìgbà la máa ké lè máa lójúmọ́ nǹkan téèyàn yìí ké lójoojúmọ́ ó ṣèṣe kéèyàn ṣàṣìṣe mo gbọ́ fẹ́nìkan náà nínú àwọn tó ń ka súrà tó gùn nínú àwọn jẹ̀mọ́ tó ń bú pé èwo ni tó ń kà òun náà ló fà á tó fi ń ṣàṣìṣe lórí ẹ̀ kò mọ̀ kó ṣàṣìṣe o kò mọ̀ kò yé o iná àtọ̀ iná dèèyàn lè ṣe mistake ìgbà mi ò lè pààyàn lórí ó ń ṣẹlẹ̀ nínú súnà gangan nìyẹn nìyẹn ni pé téèyàn bá ṣe àṣìṣe lórí kíkà kí wọ́n ṣe kí ni kí wọ́n kọ̀rẹ́tì èèyàn kẹ́ ṣàtúnṣe ẹ̀ pé èèyàn sọ yìí pé إذا السماء انشقت وإذا الأرض مدت شو لتلي شو لتلي إذا السماء انشقت وإذا الأرض مدت لتلي kí ló tẹ̀lé ẹ̀jọ́ ìrìnkì wọ́n gan fúnra ara rẹ̀ ló dogun àwọn tó mọ̀ ń yàn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n kọ̀ rẹ̀ sí gbòròpó tí wá ń sìn so ọlọ́run ó ṣàánú wa so kò rọ́ǹgì rárá ó ń sọ fún mọ́mù yẹn pé kó tó tẹra mọ́mù ọjà ìyẹn ni àtúnyẹ̀wò ó ń sọ fún àwọn àjẹmọ́ torí nígbà míì mọ́mù míì máa ń ṣe mistake ó sì mọ̀ pé òun ṣe mistake kò ní mọ àyà tó fẹ́ tẹ̀lé yóò wá dákẹ́ ó ń retí kẹ́nìkan bó òun fi kún gbogbo jẹ̀mọ́ kò sẹ́ni tí ó mọ̀ ó tún sọ fún àwọn àjẹmọ́ pé ká kí ni káwa náà tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa tírú ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ èyàn á bọ́ síbò míì tó mọ̀ èyàn á máa ka kí ó lẹ̀ lọ. so naam naam yes sir. Yeah. Yes, sir. Mm. Yeah. Oníkìní, ó dùn ẹ́ ní ẹ̀sán ọ̀dùnwájú àlẹ́ mi gẹ́gẹ́ bọ́ sí lọ́sọ̀. Ṣé àkìtúrà? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Èkejì, ó ní àbáyẹ, ó tó pé òun mọ̀. Sọ́ọ̀kì. Láìpẹ́.

gbogbo mo ti dáhùn yẹn pé kìí ṣe gbogbo mọ́ṣáláṣí ló mọ́ lára kí ọmọ ẹ̀ka súrà tó gùn ẹlẹ́ẹ̀kejì yẹn nìyẹn sọ pé òfin pé àáfà yẹn fẹ́ ṣàfihàn pé òun mọ súrà tó gùn ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ẹni tó lè mọ̀ yẹn lọ́lọ́run torí pé yẹn ní nǹkan ṣe pẹ̀lú kíni pẹ̀lú ọkàn ó lè rí bẹ́ẹ̀ ó dẹ́ lè má rí bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni ohun ẹlòmíì lè ka súrà kékeré àlékún sọ̀rọ̀ àgbàrà tó máa lo ohun tó dùn sí i bó ṣe lóhùn tó dùn yẹn ọlọ́run ló lè mọ̀ bóyá nítorí pé ó ṣe ṣe mi ni àbí ṣe kárí mi kọ́ mo rò pé díye tí wọ́n sọ pé kìí ṣe gbogbo èèyàn tó wà lẹ́yìn ìjẹ̀mọ́ yẹn ló lálàáfíà láti dúró pẹ́ súnà ti yanjú èèyàn tẹ́sẹ̀ bá ń jókòó nínú yẹn àwọn ìyókù ò bá dìde kò sí ẹ kírun nínú àrò kírun kó dúró kí fa inlam tẹ̀sẹ̀tẹ̀ì fàjá àlìsàn tó o bá ti mọ̀ kó o lágbára láti dúró kírun kírun ní jòkó fa inlam tẹ̀sẹ̀tẹ̀ì wàhálà jàm tó o bá tún wá lè jókòó fẹ̀gbẹ́ lélẹ̀ kó kírun so tí màmú bá ń ka àyà tó gùn tí wọ́n dẹ̀ rí pé ẹsẹ̀ rẹ̀ ń gbọ̀n jókòó nínú sáfù yẹn tó bá tún ti rí pẹ́sẹ̀ rẹ gbé dìde ànábì fúnra rẹ̀ sallallahu alaihi wa sallam tó bá ń yan náfìlà nígbà míì ó máa ń jókòó kírun kí náfìlà yẹn tí àyà yẹn bá gùn gan-an tó bá ti wá di pé ó ń súnmọ́ sí parí bóyá bí ojú ewé kan mo gbàgbé nọ́mbà àyà yẹn sí yóò wá dìde yóò ṣẹ̀ka yóò ṣẹ̀ wá lọ rùkú so kò sí nǹkan tó èsì ti ẹni tí yóò lálàáfíà yẹn nìyẹn. Naam. Òkè ẹ̀ máa travel. Òkè ẹ̀ ẹ̀ travel. Sẹ́fẹ̀ hmm. ó dáná eh, eh, eh, tó fi ìjọ ẹjọ́ tó kú. Ẹ ẹ òkè. Òkè táyé kìlú. Òkè. Ṣé òkè táyé kìlú? Ẹ òkè ẹlẹ́ẹ̀kẹrin tó fi kún ni pé bóyá òun ní àjò súnà orí ìrún èsì ti wà fún ẹni tó ń travel yẹn lórí ìrùn ẹ̀ tó ń travel tó bá wà lẹ́yìn imam tó ń ka àyà tó gùn súnà ti sọ fún ẹ pé wà á kúrò lẹ́yìn ẹ̀ wà wàá kí ti jẹ́ wà á máa lọ wọn ò nítorí ti yẹn kí wọ́n sọ pé wọn ò ní ka àyà sóra tó gùn gbogbo ti wa. ẹ̀ nígbà tí imam ò mọ̀ yẹn àní sùn òun fúnra ẹ̀ yẹn kò wá ní dúró débi pé ọkọ̀ ó já jùlẹ̀ ó máa kúrò lẹ́yìn ìmáàmù yẹn lórí irun á lọ dá dúró á wá kírun tiẹ̀ ní ṣókí á wá lọ bá mọ́tò ẹ̀ irú rẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sí ẹni tó tún kó ẹrù sílẹ̀ bóyá ẹni tó lọ rajà ni lẹ́rù wá bá pé àwọn olè lè jí ẹrù yẹn yóò kírun tiẹ̀ yẹn ní ṣókí yóò padà síbi ẹrù kórókó díẹ̀ àlàyé bí ẹ̀sìn sọ ń pa ẹ̀ nìyẹn ó ti ẹ́ the last one. Mm. Mm. ọjọ́ ìgbéǹde àṣìṣàmù how many years àbí èyí ẹ̀tọ́ la máa lò how many years ìlú sáàbà ti lò sáàbà ti wà nínú. nínú sàálà sá ìlú ń àfin ní ní ọjọ́ kan ní sàálà sá ìlú ń bi káfíìn abèrè ọ̀rọ̀ kan béèrè nípa ìyà kan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ fún àwọn kèfèrí tí ó sì sí ẹni tí ó tì í dànù tó lè bí wó fún wọn láti ọ̀dọ̀ ọlọ́run ọba tó ní ìgbàgbó sánmà ní ọjọ́ kan ẹ́ táwọn mọ̀láíkà tí wọ́n máa gun òkè sánmà lọ fi yawmin kana miqdaru kòdáàrú khamsina alfa sana ní ọjọ́ kan tí òdiwọ̀n rẹ̀ nínú nǹka tiwa yóò jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years fásitì sọ́bẹ̀rọ̀ njàmílà rí ànábì ṣe sùúrù fún wọn ìnáwó káàná ìnáwó yàrá òná ùbàáyídá wà nírọ̀ òkọ̀rìbà àwọn rò pọ́jọ́ yẹn jìnnà ṣẹlẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ni àwa sì rí ni tó súnmọ́ nínú àdí àyà yẹn àfa àwọn afọ́tẹ́sí ń ṣàlàyé pé ọjọ́ gbìndé yẹn ọjọ́ kan yẹn ó dàbí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ni ìdúrẹ́ wallahu ta'ala alam inú kàtàyé وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته